mi à wípé Elédùmarè ò ṣeun ṣeun ṣeun bí bàbá ń rojú ẹ̀mí à wípé Elédùmarè ò ṣeun ṣeun ṣeun bí bàbá ń rojú. ṣe Ẹlẹ́dùmarè má gbàgbé mi má gbàgbé mi o. àpẹkọ tó jẹun kò ní jẹbàjẹ́ o kò ní jẹbàjẹ́ o. ilé ọkọ o mo ti lọ mo tún ti bọ̀ òmíràn tún lè yí mo tún lọ. ti rí mi orí o. ìyá wa ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ àgbà rè é àwọn àgbà mẹ́ta kámẹ̀dé ẹ̀ka náà dùn yìí ọ̀rọ̀ ìyá wa ètùtù ọ̀dùn wà lẹ́gbàá o. ìdákùn ẹ̀ bá ṣe bóòlù ẹ̀ ṣe ṣe èlò ní ọ̀nà mi ẹ̀jẹ̀ mọ̀ èyí tí ọ̀nà mi kẹ́ ẹ̀ bá yanjú rẹ̀ kó tiẹ̀ lè gbádùn ara ẹ̀ díẹ̀. àwọn owó péréte ni ẹ sáà ti tọ́jú ẹgbẹ̀rún méjì ẹ bá ti tọ́jú ẹgbẹ̀rún méjì ẹ dákú dákú àmọ́ ojú tí mo wo ìyá wa tọ́bẹ̀ tó lè pa ojú ìdè lálẹ́ aláburúkú yóò tún bẹ̀rẹ̀ wọ́n bá yẹn wá ẹ̀sùn kan ẹ fi ewu òní ọmọ tọ́lá tó bá ti ń tọ́lá lálẹ́ kó tó sùn nǹkan wọn fi ilẹ̀ títí tá jù rẹ̀. ẹ di ọ ẹ ṣe tí tí tí màá dùn mọ́ nínú ọ̀rọ̀ wọn kò sí tọ́ba rí báyìí yóò wù kì í sì gbowó pọ̀ àbúrò owó péré títò ní apá. màámi màámi mi ò tẹ́bù kankan láò. ṣé nǹkan máa ṣe ọ ajẹ́pẹ́ mọ̀ ká bù sí rẹ̀ ṣé bàbá rúdé gbà bá kí ọ̀mọ́lẹ̀ bóyá àwọn òde lò fún ọ. màámi ṣé bàbá yẹn rí kankan ní kò tó ń wò yìí. Ah, ẹlẹ́rìí ìpínlẹ̀ bí a bá ti nà lẹ́bàá yìí àwọn ti mọ pàtíkúlà náà wọ́n ti mọ tó jẹ́ bí ṣe ń wà rẹ tí ń wọ̀ tí ń wà rẹ tí ń wọ̀ orí nǹkan kan bẹ́ẹ̀. níbo lọ lọ. ṣé nǹkan máa ṣe wọ́n ṣé nǹkan máa ṣe ọ́ ìwọ́n gan ìwọ́n gan ló ṣàṣìṣe rẹ̀. ara ẹ̀ tán lọ. síbẹ̀ ṣe máa wò mí ìrànlélẹ̀ ẹ ṣàánú mi ṣe ẹ àbí ẹ ti ẹ rọrọ mi rò rárá ọ̀rẹ́ wa ṣé o máa gbọ́ tèmi. màá gbọ́. ìwọ ló sọ pé o lè ṣẹbọ o ò lè ṣoògùn àmọ́ tó bá ní kọ̀rọ̀ tèmi dànù mo lè mú ẹ lọ rí olùṣọ́ wa o àdúrà dẹ̀ ń gbà lọ́dọ̀ wa. ọ̀dọ̀ olùṣọ́ ẹ ń yẹ wá mú mi lọ ìjọ. ṣùgbọ́n nǹkan kan ni pé ṣó o nígbàgbọ́. Ah, bí mo ṣe fìgbàgbọ́ mi dìrọ̀ mọ́ lọ́rùn rè. ó ti tán. òbí kí á o ṣùgbọ́n fọkànbalẹ̀ àdúrà yà gbà wèmí fẹ́ lọ́mú nǹkan nu ilé màá bá yín. tèmiládé adéhùn tí ó. kí ló dé tó nǹkan jù ìwọ ló rọrọ ọdẹ bẹ̀ ọ̀rọ̀ táwọn nǹkan tó bá tó débi bá ló bẹ̀rẹ̀ sí ní sọ ọkọ̀ sí ìlú pamọ́ sí nínú ọ̀rọ̀ olùṣègùn olùṣègùn ní bàbá ní àwọn bàbá olùṣègùn olùṣègùn ní ọmọ ọmọ rẹ̀ olùṣègùn ní mi mímọ́ olùṣègùn ní mẹ́ta lọ́kan. Jehovah. mímọ́ jésù kristi. mímọ́. holy michael. mímọ́. ayérayé ọlọ́run israẹli. mí sí àwọn ọmọ rẹ. àmín. gbogbo ogun tó bá yín débí lónìí ní orúkọ jésù kristi kò ní bá yín jáde mọ́. àmín. ìlérí ọlọ́run yóò farahàn nínú ayé yín. àmín. ẹ wàá gbégbá ọpẹ́. àmín. jésù olúwa wa. àmín àmín àmín ní orúkọ jésù. hallelujah méje àbíkọ. Hallelujah, hallelujah, hallelujah, hallelujah hallelujah hallelujah hallelujah. ẹ jókòó lórúkọ jésù á dára fún yín ohun tá a mú mi rí níwájú yín ni wípé ọkọ yín kọ́. ọkọ mi. ara mi bi ó ń dùn mí pé nǹkan tó wá látọkàn mi tí mo dẹ̀ ń sọ fún ẹ o ò fún mi lọ́díẹ̀nsì rárá kò tiẹ̀ gbọ́ hmm. ìwọ tiẹ̀ gbà mí láàyè kò kàn sọ fún mi ìdáhùn tí mo fẹ́ látọ̀dọ̀ ẹ kò dẹ̀ sọ fún mi pé yes kò wá wò bóyá mo yàtọ̀ sáwọn tó ti ń pàdé àbí kan náà ni wá fún mi ní trial. Ọlábànjí Ọlábànjí gbogbo nǹkan tó ń sọ ló yé mi bó tẹrù ń bà mí torí gbà yín ló máa di pé máa jẹ tinú ẹyin tẹ́ máa depo ẹ̀ sórí àkìtàn ẹ̀rù ń bà mí o ìgbà yín ló máa di Arámidé bá ṣe bẹ̀rẹ̀ kọ́ yìí o àti pé òtí ẹ̀wọ́ ọ̀tí mímọ́ ẹ̀rù ń bà mí Lábànjí. Arámidé ẹ̀rù tèmi Ọlábànjí ń bà ẹ́ mm. ṣé o nǹkan kan tó máa ń fọ́nì sí mi lọ́rọ̀ ẹ̀yin obìnrin ni pé ojú tó yẹ kẹ́ ẹ fi ríran báyìí ẹ máa wá fi tẹ̀lé mi mm. tó bá yẹ kó o mọ àwọn nǹkan tí mo ní ní pákéjì fún ẹ ẹ àwọn pákéjì tí mo ní fún ẹ tẹ́mi ṣe máa ń pàǹpà obìnrin ah, tí bá pàǹpà ẹ for a week gbogbo àwọn ọ̀rẹ́ ẹ̀ náà máa máa ń vi ẹ̀. Really? Ah, sórí tí o bá sí pé kò dáa mọ tí mi ló máa ń sọ pé kò dáa kéèyàn máa ṣe pé mi ò bá máa fi kí tiẹ̀ mo lè fi kí mo lè fi eh, eh, búra fún ẹ. Ọlábànjí it's okay má wulẹ̀ búra Ọlábànjí okay no problem everything lèèyàn máa fún ní trial no problem ṣá. so Arámidé nǹkan tó ń sọ ni pé answer tí mo fẹ́ látọ̀dẹ̀ mm. o ti ń sọ yes fún mi báyìí láti sin lọ báyìí a ò ní ṣorí burúkú. àmín. Eh, kí ni mo lè kọ́kọ́ promise ẹ kó fi mọ bínú mi ṣe tó tó lé ní mo ronú sí ni o máa rí jẹ́ kí n ti ṣe surprise package. <laughs> níbi nice place kan ló máa gbé wa mi ò mọ̀ pé club ló gbé wa imagine ó tún lójú tì ó tún bẹ́ lọ sí sìgá níṣẹ́jú wa kò tiẹ̀ títí àwa méjì ó yà mí lẹ́nu ó máa fún wa sìgá ah kò rọ́kọ fẹ́ o wà rẹ̀ sùn sí pé lórí fóònù kó wá bá wa ń bíbá ẹ̀ka fún un. tó ti rìn kú rìn kò bí nǹkan ò gbé. wà ní. ẹ kí ló dé náà kí ló máa ṣe é tí o máa sọ pé òrí pé fóònù ẹ rìn mo ṣe rí tó ń dún náà ni mo ṣe wà yín káàkiri mo sọ pé boyfriend yẹn olóńgbò wa jáde inú mi dúpọ̀ rẹ̀ wá ti rí kan aṣọ club lásán ló wá gbé wa jáde ó tún tijú ó tún fẹ́ràn sìgá níṣejú èmi àti ọ̀rẹ́ mi mo tiẹ̀ tijú àmẹ́ẹ̀jì ó tí ì rí kan mú o ọlọ́run. alright. Náà kò sí kankan, a kò fẹ́ jí. Má yẹ kọ́ ẹ̀ lálẹ́ yìí. Ṣé Friday. Àmì àtúntọ́lé I'm not ọmọ kí wọ́n. Báwo ni mo bá yín ní máa gbé yín jẹ́? Àwọn náà mọ̀ ọ́ tẹ̀lé. Wọ́n tẹ̀lé wọ́n ní kò jáde. ọlábànjí dúró. jáde dúró. ọ̀hún ṣe ṣe bá. jáde dúró. ọlábànjí. ọláwo mi ò fẹ́ rí ẹ mọ́. mo má pariwo mo jẹ ni. kókó da ìjọ jẹ́ ká ló yanjú ẹ̀ lólé. kí lè yanjú. ọlábànjí jọ. kí lè yanjú. ẹ awútọ̀ ń pariwo ọlábànjí ọláwo ló bẹ ẹ jí tọ́lá bá kọ́lẹ̀ ti fẹ́ o. Hmm. bẹ́ẹ̀ ni olùṣọ́ ìgbà tí mo fẹ́ ọkọ alákọ̀ọ́kọ́ hmm. àwọn ọ̀rẹ́ mi ní àìní farabalẹ̀ àìní tẹ́lọ́rùn ojú kòkòrò ló jẹ́ kí n fẹ́ ìgbà tí mo tún wá fẹ́ ọkọ ẹlẹ́ẹ̀kejì. E one forty five one fifteen and hope ṣì wà pé a tún wá sílẹ̀ díẹ̀ sí pẹ̀lú èjì yìí. ó tún máa lọlẹ̀ díẹ̀ sí. ẹ pẹ̀lẹ́ sà ṣẹ̀rẹ̀ ti lo àwọn oògùn yín lénìí. mo ti lo ti àwọn fòpá yẹn láàárọ̀. ẹ máa lo àwọn tara ríro yìí náà sí. ara ríro ni ara ní àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan. mo lè fi ní ìdíkẹ́ máa lo bàbá yẹn dẹ̀ ti wá ṣe dáadáa báyìí ẹ ti lè sọ di. ẹ pẹ̀lẹ́ so oògùn fúnpá yẹn ń sìn ẹ̀ẹ̀kan ni kẹ́ máa lò lójúmọ́ so nítorí pé fúnpá yẹn ti wálẹ̀ dáadáa but ara ríro yẹn máa lò ń gbàtẹ́ sí ni ara ń ṣe ń ṣe kọ̀kọ̀kọ̀. ṣé mẹ́rin um, ó ṣe okú tọ́jú mi mo appreciate ẹ gan um, ọ̀rọ̀ kan tí ń gbé mi nínú tí mo fẹ́ bá ẹ sọ mo ṣe àwọn òpè tí ń bá bẹ́ẹ̀ sọ ìsáyà kò sọ wípé ó gbà tàbí kò sọ pé kò possible. Um, mo ti ń fojú wẹ̀ látìgbà tó ti wá ń tọ́jú mi mo rí pé ọmọ tán bí nílé ọgbọ́n ni ẹ ó dẹ̀ gbẹ̀kọ́ tírú ọmọ bẹ́ẹ̀ bá súnmọ́ àgbà yóò má gbà tọ́jú látìgbà tí mo ti kúrò ní hospital yẹn tó ti wá ń tọ́jú mi nílẹ̀ mo rí pé ìtọ́jú tó ń fún mi ó ń jẹ́ kára mi ó mú sí but kò lè tó bíi pé kó o fún mi ní complete affection mo á wò pé bẹ́tà kí n sọ fún ẹ pé o wù mí mo fẹ́ kó o fẹ́ mi gẹ́gẹ́ bí ọkọ kèmi náà fi ẹ́ ṣe aya kò sáà ṣe pé bóyá mi ò níyàwó rí eré ló bá ẹ dúnlẹ̀ tó fi dọ̀lẹ̀ mo fẹ́ kó consider mi affection yẹn kò jẹ́ kó jẹ́ complete one kí wọ́n jẹ́ ìyàwó fún mi kèmi náà jẹ́ ọkọ fún ẹ kí lórí sí i. Hmm, dádì o ẹ mọ̀ pé mo rí yín bí dádì mi torí bẹ́ẹ̀ ni mo ṣe nífẹ̀ẹ́ sí láti wá máa tọ́jú yín nulẹ̀. ooo oh, listen má wò mí wò dádì bọ̀bọ̀ ni mí as time goes on wàá pè mí ní bébì mo kàn dàgbà lójú ni o gbogbo yòókù òpépé ni mí tí mo strong gan and you will enjoy every part of me and I will take good care of you. but daddy <laughs> ṣẹ́rí ti ọ̀rọ̀ onífífẹ́ ọlọ́kọ̀dé ọ̀rọ̀ bébì ọ̀rọ̀ ńkù àbí dáàdi mo fẹ́ kẹjẹ́ ká sì gbé yẹn sẹ́gbẹ́ kan náà. a ah, má yẹ ká gbé tì kò ṣeé gbé tì kó wà pẹ̀lú mi yẹn gan ló máa jẹ́ kẹ́mi mi gùn mi máa wò pé bóyá mo ti darúgbó mi ò ti darúgbó forty fifty years àsìkò yìí kò sì ń gbádùn mi lọ ni. ṣẹ́rí ti hair ti yín ló important mi for now so tó bá di seven lálẹ́ mo sì máa padà wá check bp yín seven yẹn kan ló dà wà lè bá mi ṣeré díẹ̀ ààrá yẹ sọ̀rọ̀ dáadáa. tèmiládé adéhùn tí ó àìbí ìjà sí o. báyé bá ń lójú ẹ̀mí àwí pé Elédùmarè ò ṣeun ṣeun ṣeun bí bàbá ń lójú ẹ̀mí àwí pé pẹ́ ńlẹ̀ ire ló máa rí ẹ̀wọ̀ tó ń pẹ́ láti jí kí wọ́n ṣe ń fún mi o torí mi fẹ́ ra mi. kò sí problem gbogbo nǹkan tó bá need ni kò lọ list ẹ i'm sure you're going to get it. o mọ̀ pé àpẹ́kù tó jẹun kì í tiẹ̀ bàjẹ́ ó di dandan kó tiẹ̀ mú ilé àmọ́ sọ́mà ni mo bá ti yẹn jẹ ẹnìkan kò sí ní bàtí mi jẹ ọmọ mi gbọ́dọ̀ rí mú ni. ṣùgbọ́n àlẹ́ tó kọ́ mi bá sì jẹ́ màá mi Ah, ẹ̀yin gan ti bọ́ sínú ọlá ṣe rí ọlá tẹ́jú mi àmọ́ ní Aramide mi o Aramide bèbí Aramide díẹ̀ Aramide ah ẹ wò àfi bí pọ́pọ́ mi ò róbìnrin rí. kẹ́ni ó di dandan kó o rí mú. àbúrò ṣorí ìwọ kan ṣáà list gbogbo nǹkan tó bá ní ìdìbò ara náà sísà mi náà ló pè mí hello baby. hello Aramide mọ́mí ti dé látọjà that's good gbogbo àwọn ọ̀rẹ́ mi tá a jọ ń bọ̀ náà ti wà ní guest house. oh my god. ẹ ẹ àtàwọn ọ̀rẹ́ ilẹ̀ jọ ń yeah. ah inú màmí máa dùn láti rí yí o. wàá gbà sórí pàǹbọ̀ wàá yọjú sílé yín lénìí wọ́n á rò pé ń ṣe wedding gangan proper ni. ẹ ẹ èmi kò máa lọ gún iyán sílẹ̀ mà wá ro ẹ̀fọ́ ẹlẹ́mìí méje fún yín. Ah, àbúrò mi náà wà ń bí báyìí ẹ̀yin àtàwọn ọ̀rẹ́ yín ah, that's nice. mami ní ẹṣẹ́ ìwà òkè àwọn gan-an ò lè wait láti rí yín ẹ ẹ mọ bá mi kó yẹn bọ̀ iṣẹ́ call me. love you gbogbo nílẹ̀ máa jẹ ẹ máa jẹ fóònù ẹ pé ẹ ń délé fóònù lẹ ń jẹ ìfẹ́ ni màá mi kò ní pàpàpà ní ara kìíní gíláàsì fóònù mo fi kí sí ẹ̀rọ ẹ̀ sọ̀kọ̀ mi ní. ṣé yóò ti di bó ṣe ṣe wò. ẹ̀gbọ́n mi láàmì ẹ̀wò tó bá ti yá kùn wá kí n pẹ́ mi wá ẹ jẹ́ kí n wọ kíchìn wa

Ọlátẹ́jú. Ó sọ pé ń bọ̀ nísàlẹ̀. Mi ì lè sọ fún ẹ pé mò ń bọ̀ nísàlẹ̀. Ṣé nítorí ṣége báńsá tó fẹ́ máa ṣe nísàlẹ̀ tó fi fi yèmí àtàwọn mọ́lẹ̀ sí náà tì nìyẹn? ó yẹ kó rántí pé mo wá sísàlẹ̀ fún tọ́jú ni. Ó tiẹ̀ dáa, mo rí wá tọ́jú ara ẹ̀ gan ni. Ló gborí ilé wọn lẹ́sẹ̀. Ó bẹ̀ ẹsẹ̀ mi lórí ẹ̀ tó ń bá mi màsájẹsẹ̀ mi. Ọlátẹ́jú, who is this lady? tó jókòó tì ẹ́. Arámidé lorúkọ mi Arámidé Ọlátẹ́jú. mi ì tí ì gbọ́. Arámidé Ọlátẹ́jú lorúkọ mi. báwo ló ṣe ṣe ń yàn mí who is Arámidé Ọlátẹ́jú. ló máa bíra ẹ̀. ìgbà wo ló ṣe change of name tó fi di Arámidé Ọlátẹ́jú. ṣé bí nọ́ọ̀sì tó ń tọ́jú mi nígbà tí mo sick tí dókítà fún wa máa tọ́jú mi lérè. bébí mo máa ti wà á nù yún. fún ẹ tẹ̀ tún ti ṣe débi oyún. èmi fún ẹ lóyún lónìí bòlì bòlì mi ẹsẹ jọ ṣé ń bọ ń bọ ń máa mú ọ wọlé tí mo fún ẹ lóyún mo mà dárọ kẹ mo jẹ tó bọ́ bàtà lẹ tẹsẹ bọ́ bàtà jọ. bébì. ṣé mi ni bébì. stand up. ó ní òdìdé ó sì dìde gbọkọgbọkọ wọn bá ti rí pọkùnrin ń dágbélé wọn ti sáré kẹrù wá. mi ò dágbélé bọ ṣé bọ́n kún mu níyàwó this is my legal wife ìyàwó mi rè báwo ló ṣe wọ bíbá ẹ̀gbọ́n lọ́sẹ̀ lẹ́yìn pé kò tọ́jú mi kò jókòó mẹ́yìn má lọ sí jókòó mi bíbá ikọ̀ ó yá jáde. mo ní kó jáde nu lẹ́mi. wọ́n ní o jáde. Ah, bébí o máa tọrọ mi lọ́wọ́ màmá mi máa ní. èmi tọrọ ẹ lọ́wọ́ màmá ẹ ah. mo lọ sọ́dọ̀ màmá ẹ mo tọrọ ẹ èmi mi lè rántí náà bó tó bá ní mo tọrọ ẹ lọ́dọ̀ màmá ẹ ni màá gbé ẹ padà síbẹ̀ sìn wàá sàlẹ̀ júwe lẹ́yìn fún mi mi ò mọ lẹ́yìn omi ò. olóyún nínú mi. èmi lè mi fún ẹ lóyún sọ pé mi kọ́ ni mo fún ẹ lóyún mo ní kó sọ pé mi kọ́ ok jẹ́ kí mú kọ́kọ́rọ́ mọ́tò máa dé padà sọ́dọ̀ màálẹ̀ yẹn gan sìn wà á jẹ́lẹ̀ ni wà á tẹ̀lé mi lọ. níṣó bẹ́ẹ̀ ká lọ wà á gúnlẹ̀. wọ́n ní kò bọ́ ta mo ní kó má sọ pé kọ mi mọ mi ò mẹ́rì. ìyàwó òṣì. ẹ bá jẹ torí ilé wẹ. sáà mọ ọlọmọbìnrin sá. mo mọ àǹtí alámìdé bò lẹsẹ ṣe. sẹ́lẹ̀ wọn rè sá sẹ́lẹ̀ màmá rẹ̀ rè mi ò mọ iṣẹ́ mo dé bíbà yẹn rí mi bíbà rí ó lọ gbé báàgì ẹ. driver calm down. mi ò mọ rí iṣẹ́ mo mọ rí iṣẹ́ mo wá mọ wọ rí mo ti lọ ọmọ tó ti rọ ọmọ tó lẹ́yìn mo tó lọ lọ gbẹ ọgbẹ ìgbà àpọ̀lọ́rù. My dear, you are, you are the ẹni o sọ pé mo ní mi ò fẹ́ rí àti ọ̀rọ̀ mẹ́fẹ̀ẹ́ wá pé mo ní mi ò fẹ́ rí kálọ̀ pẹ́. ti wá fẹ́ mi mi ò mọ̀ pé orí mi ti dàrú lẹ́rẹ̀. ọmọ yín wò lè rí ìyá ọmọ yín wò lè rí. nílé àti lọ́kọ kò mọ rọrùn rárá àti lọ́kọ sẹ́ àti láyà yẹ kó gbìyànjú. ẹ bọ́ sẹ́ mọ̀ pé tí o bá ṣe tí tìyàwó tí ó rí bó ṣe rí náà èmi náà lè sọ pé mo fẹ́ dọ́gbọ́n tiẹ̀ náà ọwọ́ ẹ̀ sùn èmi náà mi ò ní parọ́ fún yín gbogbo ìgbà owó ló máa béèrè owó owó owó owó yìí ni. owó bíi báwo. ní ọ̀rẹ́ òye mi ah, ah. ṣé ó ń tà fún ẹni ṣé pàṣẹ kọ́ọ̀sì ló ń ta tẹ̀lé àbí kí ló dé. kò yé mi o tó bá wúkọ́ báyìí a ní ìmúyẹ báyìí wá tó bá gbẹ́sẹ̀ báyìí a ní ìmúyẹ báyìí wá mi ìrírí tiẹ̀ rí o a jẹ pé bí o ṣe da lọ́wọ́ mi ni o da lọ́wọ́ tiẹ̀ náà bíkọ́ tiẹ̀ lèmi wò mọ́ lára táyà tó bá yẹ kó tètè débi iṣẹ́ kó wá gba iṣẹ́ kó rí ìlú àwọn tó wà níbi iṣẹ́ irọ́ kò ní débẹ̀ tó bá dẹ̀ débẹ̀ sí excuse tó bá give ni ọ̀dọ̀ ẹnjìníà ló ti ń bọ̀ ọ̀dọ̀ ẹnjìníà ló òun ló ń pè yìí òun ló ń pè ẹ ló mọládé. ẹ ló ẹnjìníà ṣe wà pa. mo ń pé kí n kúkú máa bọ̀ lọ́fíìsì ní báyìí dókítà ò sí àrùn kí n má wà kí n má wà kí n ti bá bẹ́ẹ̀ jẹ́ máa bọ̀ kí n lè kúkú fi gba kínní yẹn. Ah, mo ti send owó sí ẹ. thirty thousand lè send thirty thousand kó lájọ sọ fifty k ni ẹ jẹ́ kúkú wá gba twenty ẹ nínú fifty thousand mo fẹ́ thirty thousand ṣé yẹn ò tó ni ó lè wá bá mi lọ́fíìsì mo busy báyìí mo busy bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yà later ṣé ti rí. no ẹ̀jìnìá ṣé tó mú mọ́ra lélẹ̀. i'm telling you. ìyẹn bẹ̀rẹ̀ fífi òfin tá tí ó ní òtó tó ń dá tó bá ń ṣiṣẹ́ ìjọba gan-an ló fẹ́ gbà lóṣù so ìyẹn túmọ̀ sí pé owó tá à ń san fún un lọ́dọ̀ wa gan kò tiẹ̀ tẹ́ lọ́rùn gan ìwọ ló ń support ẹ perfect size ni mò ń wá káàkiri mo padà gbé oversize eléyìí kọjá oversize extra oversize lórí ah ah kí ni la fẹ́ kí ni la ń bá kí ṣé per second ló ń tà fún ẹ ní kí ni tiẹ̀ kí ló wà ń bẹ̀ wo ọjọ́ sọ́rẹ́ tẹ́lẹ̀ ibi ilé bímọ fún ẹ tọ́bẹ̀ bímọ àgàgà kọ́ lọ bí ọkùnrin ntọ́sùn òní dáa. ronú ara má jẹ́ kó máa jẹ ẹgbẹ́ wo níbi iṣẹ́ tèmi èmi á jẹ́ kó mọ̀ and sọ fún pé mo sọ fún ẹ pé mo report ẹ pé ọ̀dọ̀ engineer ọ̀dọ̀ engineer yẹn mi ní interest mọ́ tó bá fẹ́ ṣiṣẹ́ mi kó ṣiṣẹ́ mi tó bá dẹ̀ fẹ́ ṣiṣẹ́ lọ́dọ̀ ẹnjìníà kó máa ṣiṣẹ́ lọ́dọ̀ ẹnjìníà. Ah, mi ò sí gbogbo orúkọ báyẹn o. Eh, anyway aṣọ ọ̀rọ̀ ń lọ dàbí. ẹ ṣe. ṣé wo lórí ọkọ rí wọ́n ní gbàwẹ̀ mo gbàwẹ̀ wọ́n ní kí n ṣàdúrà gbogbo rẹ̀ ni mo ti ṣe Ẹlẹ́dùmarè má gbàgbé mi. bó ṣe máa ń ṣe tẹ́lẹ̀ ò kí ń ṣe bẹ́ẹ̀ mọ́ àdéhùn wa kọ́ lélẹ̀ yìí o àdéhùn wa kọ́ lélẹ̀ yìí rárá inú mi ò dùn. no no na dey for possible kò possible tí bá tiẹ̀ change sí ẹ mọ́ mọ́ ibi tí mo ti change hmm. ibi owó nìkan ni mo ti change bí mo ṣe ń fún ẹ lówó tẹ́lẹ̀ mi fún ẹ bẹ́ẹ̀ mọ́ nǹkan tẹ̀ sáfẹ́rẹ́ díẹ̀ ni hmm. ní every other aspect mm -hmm. You believe ẹ̀rọ ló ń pa. Ẹ kò sí kan náà. Ǹjẹ́ mi ò believe ẹ̀? Something is not right. O ti change. Ah, ah. Adéhùn Akọ́lélé Bámidélé o ti change. O ń ṣe mí bíi tẹ́lẹ̀ mọ́. Ọmọ ń dàn ní. Má gbàgbé pé èkìlẹ̀ ẹran kan máa ń dọ̀nà ẹlẹ́ran láàmú hmm. irọ́ ni má gbé mi mọ́ra má gbé mi mọ́ra mi ò lè gbé ẹ hmm, mọ́ra nǹkan tí mo ń sọ sọmọ kó ah, wọ nífẹ̀ẹ́ mi kí ni ìwọ láyọ̀ mi kí ni ìwọ ni gbogbo nǹkan tí mo ní láyé trust me. lọ́ọ́ <laughs> jàre believe ẹ believe ẹ nǹkan máa padà sí pé o jẹ. are you sure? yes na. máa ti sọ bí wọn. <laughs> kí ni lọ tó bá ti fẹ́ ṣe kí nínú ló máa ló máa sọ ló máa bọ̀ ló máa ṣe. ẹ ẹ o ká mi mo fẹ́ ṣe mo fẹ́ ṣe. ó dá mi ṣe. Ah, mo fẹ́ mi ṣe ah, má pariwo. <laughs> <laughs> Ah. Bẹ́ẹ̀ ni ṣe é ṣe tàbí níbi ó yìí bá mi sọ̀rọ̀ báyìí lórí fóònù tí máa pé olúwo sí máa bá mi sọ̀rọ̀ náà. mo tún lọ́dọ̀ ẹ̀ tẹ́lẹ̀ wàá dáná fún mi màá jẹun màá ṣe bó ṣe mi lọ́dọ̀ ẹ̀ mo tún lọ́dọ̀ ẹ̀ gan o tún ní a máa lọ a máa lọ kí ló ṣẹlẹ̀ gan. ẹ ìwọ náà ti sọ ó ní mo ti change sí i ó ti jẹ́ kó ti yẹ náà yé màá fi gbogbo ẹnu sọ̀rọ̀ ni kò sí nǹkan kan mọ́ láàrin wa nìyẹn level ti change mo ti upgrade mo ti step up wo wo mi ṣé òun lògùn fún mi ni wọn rẹ wò òun ní òkun ní ṣòkòtò yìí wọn lè ṣe báyìí ah no no no no ó lògùn fún mi àbí pé mi gan lẹtun gan mu dúpọ̀ mo ti máa gbà fún ìwọ ẹ̀ ah no no no no mo fọ́n bù èèyàn máa bèrè fifty k lọ́wọ́ ẹ̀ mo rántí ah ó ti gbàgbé èèyàn máa bèrè owó lọ́wọ́ ẹ̀ màmá ni o fẹ́ gbàjọ ẹ o fẹ́ lọ ya lọ́wọ́ ọ̀rẹ́ ẹ̀ kan owó kan ni o ti délẹ̀ ìjọ òun fẹ́ ṣe yẹn gbàjọ mi ò ráyè tóba wọn máa lọ. òun náà máa kó fíjọ mi máa dà ọ̀nà. ẹ kò ní dàbí fíjọ ẹ kò ní dàbí fíjọ ẹ tó sọ yẹn so so kí fíjọ ẹ tó dé kí ni kébì máa dé kí ni kí máa mú kí n rù àbí òun sọ̀rọ̀ future wọ́n máa lọ kí wọ́n mọ̀ pé tọmọdé bá ròyìn wọ́n sọ àkàrà mr àkàrà wọ́n máa lọ. mi understand ẹ. mo ti fi gbogbo ẹnu sọ òótọ́ understand wọ́n máa lọ àkàrà wọ́n máa lọ àní mi ò ṣe mọ́. <laughs> mo ti understand ọmọ aládé òun bínú lọ́wọ́ ni. màá yẹ létà. létà ni létà ah, inú mi ò lè rọ ọ má padà wá o inú mi ò lè rọ má padà wá o. mo bá sọ̀rọ̀ wọ́n ní provision ti tọ́nu lé kò sí nǹkan kan tí màá jẹ ó dẹ̀ mú kọ́kọ́rò dẹ̀ ń lọ. dọ̀tọ̀rọ̀ lọ jẹ́ kí n bí ẹ́ ń question ṣé gbogbo gbèsè ayé tiẹ̀ ó mọ̀jú kó jẹun lọ. yes tí o bá ti sọ́bẹ̀ nílé ìrònú báyìí ó lè máa bú sẹ́kùn tí o bá ti sí provision nílé wàá máa pariwo ní wàá máa pariwo ní. jọ́tọ̀rọ̀ lọ ṣọ́fọ̀ oúnjẹ ṣí ẹ ni látijọ́ tó ti wà nù léyìí o lóyún àárọ̀ dalẹ́ débi tó máa gbọ́ ọmọ jó ìrònú yẹn ò bá ẹ àbí kò ti jẹun kò ti wo fíìmù kò ti sùn ó tán ẹ provision wa tán nílé wọn fẹ́ fún táwọn ní jẹun ní sọ̀rọ̀ nìyẹn ó dẹ̀ lórí ẹ̀ wò mo jẹ́ kémi sọ fún ẹ o tí wò bá nírò rí èmi nírò rí o bẹ́ẹ̀ ni títí tó bá fi lóyún nínú ilé yìí má béèrè anything lọ́wọ́ mi mọ́ ah. nǹkan tí bá rà tó bá tó tán ni ok má bẹ̀ mí.

èmi ni jẹ́mi èmi ni jẹ́mi èmi ni jẹ́mi jẹ́mi ni mo sọ̀rọ̀ èmi ni mo sọ̀rọ̀. lórí tíṣẹ́ ọlọ́fun wa níyẹn ṣe because kí ni irú wa wà nílùú ìfún tí wíwà máa dààmú tẹ́ máa wáṣẹ́ kiri ẹ̀nà àǹdẹ́ mo dẹ̀ ti gbọ́ gbogbo nǹkan tí ẹ̀yin àti ọ̀rẹ́ mi dókítà ń sọ mo ní wa pé láti sin lọ mo ti fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa bá yín gbìyànjú lórí ẹ̀ mo dẹ̀ ń gbàgbọ́ pé gbogbo ẹ̀yin àdá ẹ má rò púpọ̀ máa bá ọ̀rẹ́ mi sọ̀rọ̀ mo dẹ̀ ń pé nígbàgbọ́ pé gbogbo ẹ̀ ni ó máa níyànjú. ẹ ṣe ẹ jẹ́ bá mi bá wọn sọ̀rọ̀ kí wọ́n gbọ́ ẹjọ ẹjẹjẹ kó yé wọn pé mi ò kí ń ṣe quack nurse o train nurse ni mí so bóyá yẹn á tún lè jẹ kán consider mi ẹjọ nítorí ọtọ mo ti rìn káàkiri àlejò ní mí nílùú yìí o ẹ bọ torí pé mo wá fọkàn mi síbí báyìí pé Ọlọ́run á jẹ́ kó bọ́ sunu yẹ kí n tún padà wá hmm. gẹ́gẹ́ bí nǹkan tẹ sọ yẹn nígbà òpó ti bọ̀ ṣiṣẹ́ gbọ́ ọ̀rọ̀ máa rìn lóòrùn ẹ tẹ́kẹ́ ara yín. ẹ save nọ́mbà mi tó wà lọ́wọ́ yín kẹ́ bá mi pè wọ́n. ẹ ṣe gan. mẹ́ra ọ̀rọ̀ ṣẹ́ là ń sọ nǹkan mi ló ń sọ ẹ fò máa pẹ́yìn bí wọ́n ṣe máa jà tún wọ́n wá ń jà sí i. ṣe yẹ kí n jẹ́ kó mọ tó ṣe ń lọ fẹ́ máa gún ẹ fẹ́ máa rún ẹ fẹ́ máa la ẹ fẹ́ máa ṣá ẹ fẹ́ máa ṣá ẹ wò. èmi confam. o fẹ́ máa rún èmi ìwọ ṣé gbogbo àwọn èèyàn ti rí nígbà tó tẹ̀lé mi báyìí oh my goodness àbí mi dúró ṣé mo jọ ọmọ olóṣù tó wà ní òtẹ́ yìí. èmi ah, ṣé o mo mọ sí i ò ní kí mo bọ́ hundred kì í pa mí adébọ̀ kò ṣe wà yẹn àti ibi wà àti máa ń fà á ní orí two hundred láti máa ti ṣe kí láti jọ máa ń tù kí ló wọ rí à ń jẹ́ kí ni máa ṣe kí ni ẹ̀ fún ẹ kó ẹ ò dà. láyé láyé ẹ ṣó fẹ́ gbọ́ kó láì tí ẹ ojú tó bá tún rí mi ní fitiniti òǹtẹ̀ òyì tó kọ kí mi lásán ó máa gba red card ni olóṣì. gbàgbé bọ́kì jọ kí ló wọ rí ẹ tó bá gbọ́ sí bá kàyé kò ló ń jẹ bẹ́ẹ̀ ọ̀pẹ ni mo ti ṣe kò sí wàhálà wàá gẹ̀tẹ̀ títí two o'clock yeah. ah, mo ti ṣe gbogbo nǹkan tó yẹ kí n ṣe ọlọ́run jẹ́ àjèrè ń bẹ̀ lò <laughs> ọwọ́ ẹ̀ nìyẹn wà. Uh, Oh, ok kò ní sí wàhálà ọlọ́run á jẹ́ kí gbogbo àjẹlẹ̀ rẹ̀ ẹ̀ bá jọ jẹ́ kí n pè ẹ́ lẹ́tà jọ jẹ́ pè ẹ́ lẹ́tà. Uh-huh. sweetheart i'm sorry. sorry for what. gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílé yìí mo fẹ́ kí a fòpin sí gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ yẹn mo fẹ́ ká padà sí ń ṣe bá ṣe ń ṣe dáadáa látẹ̀yìn wá. nítorí ọlọ́run ta ló kọ ẹ. ẹni wọn kò kọ mi inú àwọn kan ọ̀rọ̀ yes. <laughs> ẹ kò sí wàhálà ṣorí níjọ́ tó bá ti jókòó tó ti fi orí ẹ̀ rò ó wípé wọ́n nǹkan tó yẹ kó fi ṣe priority nílé ló fi ṣe priority kò ń ṣe nǹkan tí ò yẹ kó gbé parí ló máa gbé parí kò ní sí wàhálà àmọ́ tí ò bá ti change <laughs> mo gbọ́ ni mi ò gbà. mo ti ro gbogbo ẹ dáadáa mo dẹ̀ mọ̀ pọ́lọ̀ ọmọ àgbàkóso èyí tó kùnú léyìí. <laughs> àmì o kò sí wàhálà let's wait and see ẹnu kọ́ ló fi ń sọ́ṣà. tí n bá ti rí yàtọ̀ <laughs> kò sí problem. máa change ìyàtọ̀ dẹ̀ máa wà. for sure. yes. Mm nígbà tó wà kò sí problem èmi máa change àpàlà sí bá ṣe ń ṣe tẹ́lẹ̀. I like that. So mm. Thank you. Let me go and give some ṣáájú ṣáájú ṣáájú fún mi jọ jọ wà fún mi bá ẹ jọ ẹ ṣáájú mi ẹ ṣáájú mi dọ́lápọ̀ lájú dọ́lápọ̀ dọ́lápọ̀ dọ́lápọ̀ mi ní àkàn sọ̀rọ̀ ṣáájú ló pọ̀ ṣáájú ìdílé ah, ah. ṣubú lulẹ̀ ẹ bá mi gbé ẹjọ́ mi wò ẹ bá mi wò ẹ bá mi gbé mi. ẹ má pẹ́ mi. Ah, ah. Ah, ẹ mọ̀ kó pé lọ yín lára mi ẹ wò ó alóore mi lẹ jẹ́ ẹ̀. ṣé kánìkò kì í ṣe pé ẹ níbẹ̀ lọ́jọ́ yẹn ọlọ́run mọ̀kàn tó bá ṣẹlẹ̀ sí lódì mi báyìí ó lódì mi bá ti ẹ mọ̀ ẹ dúpẹ́ gan lọ́wọ́ yí in fact àní fi irú ẹ̀ sọ fúnra wa and um, kí ló dé tó jẹ́ pé irú hòtẹ́ẹ̀lì báyìí lẹ wá lodge sí mm-hmm. ṣé kò sí problem ṣá. àlejò ni mí nínú ìlú yìí mo dẹ̀ ti wáṣẹ́ wáṣẹ́ mi ò rí iṣẹ́ ó mo ṣe wá òpin àti kí n fara mi pamọ́ sí bíbà tó máa fi ṣàánú mi o. ẹ mi ò mọ̀ tẹ́lẹ̀ náà sí i mọ̀ ń sìn tí mo ti báyìí ẹ fọkàn yín balẹ̀ ṣé rí gbogbo bí náà bá mọ̀yàn sí mo promise pé màá tẹ àwọn bọ́tìn yẹn mo dẹ̀ mọ̀ pé dídùn lọ́sàn máa so kẹ yín balẹ̀ ẹ mọ̀ pé yín náà ò jẹ́ bẹ́ẹ̀ and àwọn olóyìnbó dẹ̀ sọ pé wọ́n ń bó arguably tried our possible best. No, but, but um, let me take that. Ikú ló pa ọmọ ní sábàbí. Ikú How many tí How many tí Ọkùnrin ní ẹ o, ń ṣe pé ó ti kú lọ́tìrì. Ẹ̀dínìà, ẹ̀dínìà. bàbá ah, eh, eh, bá a ṣe rí i. olódùmarè irú kú wo lọ́wọ́ alẹ́ apá ìyàwó Bándélé báyìí o eh, láàárọ̀ kùtùkùtùkùtù igi àkọ́kọ́ sẹ́rẹ̀ ah, ipò wo wá ni yọ wà báyìí gangan sọ fún mi. ẹ wo bàbá bí bọ̀dá mi ṣe gbọ́ ikú ìyàwó wọn wọn ní shock hospital wọn wà báyìí torí ẹ̀ mo ṣe ní kí n sáré wá báyìí kí n sọ fún yín hospital ló wà. hospital ni o bàbá. olódùmarè ọ̀dà dúró dèmí jẹ́ mú fìlà. bàbá ẹ yára. sísítà tí mo discuss ọ̀rọ̀ wọn pẹ̀lú yín lórí fóònù ni àwọn nìyí so wọn báwọn sọ̀rọ̀ mo fẹ́ káwọn lọ fi nara wọn so ẹ kú jókòó sá. ṣe máa fẹ́ ṣe wọn. kí lórúkọ yìí. Àràmídé Ọlátẹ́jú. Àràmídé Ọlátẹ́jú. marry. Bẹ́ẹ̀ni sá. Ṣé ẹ tẹ́ ẹ fẹ́ yẹn? Orúkọ máa jẹ́ bíi bá mi ṣe kankan tó jẹ́ mọ́ Abi. She was carrying in and betraying us. Train us, Nimisa. And if federal government nursing eh, school in Abuja to train us. practice. Bẹ́ẹ̀ni sá, federal government hospital At the specialist hospital Dr. Mabushiri àti Dr. Awolowo sá. Medical Mabushiri. Bẹ́ẹ̀ni sá. Bẹ́ẹ̀ni Dr. Awolola. Ṣẹ́rí wo àwọn tẹ́ ń sọ fún mi yẹn kò sí tó jẹ́ àjèjì fún mi. Torí ta máa ń sọ nípa àṣewà Awolola àmì Awolola tí wọ́n láti kọ́ bí ṣe báyìí. Àwọn náà ní sá. Ṣé pé wọ́n máa ń sọ dálẹ́ tó kù báyìí? Etíkẹ́ẹ̀tì. Àbáwọn tí ẹ pé wọ́n láì kí sùn àti wà tó bá jókè àwọn ọ̀wá close gan. in dr awolola tó bá rí báyìí tó bá ń fojú lásán wò ó rí nínú reality medical rẹ. i'm telling you. but n bá bá sọ̀rọ̀ pa àṣẹ wa àwọn eléyìí salute wọn but ẹ bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ báyìí ó máa rò pé local person kan ní pé ah iṣu tuntun ni ó mọ̀ tó bá tún tó bá náà yẹn ní tuntun tí ibẹ̀ ọ̀rẹ́ ni ó sì abẹ fúnra rẹ̀. ó fọ́ nìkan nìyẹn o. báyẹn ẹ gbọ́ àkàràkà ni wọ́n ti pàṣẹ iṣẹ́ yẹn wọ́n sí. mo ń fàwọ́ jẹun láti kiri ah lọ́dà olóla àbí mo parọ́. rárá sá ó ṣe ìrẹ̀lẹ̀ wọ́n ní àwọn òwe wọ́n dùn lọ pípẹ́ iná ṣé wọ́n bá àwọn ẹ̀mẹ́ anyway ẹ ẹ kàn sí àgbàjì bẹ́ẹ̀ ṣe pẹ̀lú wa. ah thank you very much sir. for two reasons àbúrò mi tó mú yín wá àtẹ̀bá mi lọ bá àwọn ẹ̀ ṣe ló máa kó so you consider you consider as a qualification. Dẹ́ẹ̀dẹ́ẹ̀dẹ́ kọ̀ọ̀mí sí pẹ̀lú àwọn ẹ̀dẹ̀ máa ṣe é. pẹ̀lẹ́ mo fẹ́ fún yín lábẹ́rẹ́ ni.

sílẹ̀ sókè. ẹ sọ fún wọn kò dá ìtọ́ náà ẹ̀ fún wọn lábẹ́rẹ́. wọ́n pè mú sùn sí mi nípa pé mo ṣe ló pè mí nù. it is okay. all right okay èmi ò lè bọ́ ẹ ṣàwọn ethics iṣẹ́ yìí. Ah, that's okay that's jẹ́ lọ́rọ̀ ẹ̀kọ́ má jẹ́ sọ́kọ́ ọmọ. èwo ni mo wá bá bọ̀ yìí ṣé wò rógbò báyìí ṣé wò rógbò wájú rẹ̀ ìwọ ọlọ́run ìwọ ọmọ yìí. ẹni sùúrù a máa rárá mi dé. ṣé kò ọba ṣe wọ ọmọ yìí ẹ máa rárá mi dé ẹ máa rárá mi dé ló ń fẹ́ kò pẹ̀lú tí ń bẹ́ lẹ̀ yìí ṣáwárì báyìí ọmọ ẹni pọ̀ wáyà jọ ọmọ ẹni nù lọ ṣé tèmi ọba mi báyìí. gèrè bàbá mi ẹ pẹ́ ṣé kò sí nǹkan kan. mọ́mí ara mi. èmi nìyá Arámidé ọmọ mi ń mọ bí ó yà sí ẹ gbà mí Arámidé mo bọ́ lọ sọ̀rọ̀ mo ní wọ́n fẹ́ sunkún ọmọ wàhálà dé ẹ gbà mí. ìyá mi nínú Olúwa ìgbàgbọ́ ṣe pàtàkì o nínú gbogbo nǹkan láyé o bí ènìyàn bá ní ìgbàgbọ́ bí hóró mustadi gẹ́gẹ́ bí bẹ́ẹ̀lì mi ṣe kọ́ mi tó bá pàṣẹ kí òkè kí ó ṣìdì á ṣìdì bí ẹ bá ní ìgbàgbọ́ láìpẹ́ láì jìnà ayọ̀ àtàláfíà lọmọ yín máa wọlé tọ̀ yín tọmọ yín bá wá dé ẹ wàá pe gbogbo ènìyàn wọn wàá bá yín gbégbá ọpẹ́ torí pé akọláwa á sì kọrọ wa ẹ fira yín lọ́kàn balẹ̀. pásítọ̀ tí wọ́n gbègbọ́ ọpẹ́ lé lórí dàbí kankan kéèyàn tẹ pẹpẹ ọpẹ́ lé lórí. màmá tó dé náà mo ṣẹ̀ṣẹ̀ ní kẹ́ ẹ nígbàgbọ́ ẹ á máa rárá mi dé. ìwọ ọmọ yìí ìgbàgbọ́ mi ti yòrò ìgbàgbọ́ ti yòrò ìlòdò gbé lọ yìí. a ní gbàgbọ́ bí kóró mustard ẹ rí i pé ọmọ yín máa padà wá bí a ti mú mi rí ni mo ti sọ fún yín kò sọnù rárá ayọ̀ ló máa kó padà wá fún yín. ẹ wólẹ̀ ẹ jẹ́ ká gbàdúrà. a ní gbàgbọ́ bí kóró mustard bẹ́ẹ̀ ni mo ti fẹ́ rí. Jehovah Jésù Kristi holy michael ayérayé ọlọ́run Ísírẹ́lì láìpẹ́ láì jìnnà bá mi ya ìdílé yìí lẹ́nu. àmín ọlọ́run. adẹ́dùgbẹ́ fọ́nà pé ara ẹ ti yá báyìí. ẹ ṣe wọn nípa lọ èyí lẹ ṣe ju ẹkú tọ́jú. àkàmà tó ga rẹ ni àkàlẹ́gẹ́ lórí ohun tó bá ṣẹlẹ̀ ó lè má yé àwọ̀ ẹ̀dá bọ̀ tó yé ọlọ́run ọba jù bẹ́ẹ̀ lọ ká nígbàgbé bọ́lọ́run ṣe fẹ́ nìyẹn ọlọ́run á dúró tiẹ̀ máa pé ìṣòro kankan ní bẹ́ẹ̀ mọ́. àǹdọ̀rọ̀ ọmọbìnrin tí o sọ fún mi yẹn bó ṣe ṣe ẹ̀ lọ ṣẹ̀ṣẹ̀ mi náà o the first day tí mo kọ́ lọ́mọbìnrin in fact ah, ah, mo kàn ń wò pé ah, báàlù ìyẹn ṣe jọra wọn tó bí eléyìí. mi ì rí irú ẹ̀ rí. in fact nígbà tó wá bẹ̀rẹ̀ sí ṣàlàyé fún mi tí mo ń tarọ gẹ́tẹ̀ tó ṣàlàyé ibi tó ti ń bọ̀ ibi tó ń lọ fún mi wá pé ok a jẹ́ pé ọ̀rọ̀ Ọlọ́run ló wá sí mo ṣe ń bí báyìí o máa ṣe sọ wípé méjì méjì lọ́lọ́ ń dáyàn. a jẹ́ pé ìkejì ìyàwó ẹ̀ nìyẹn ẹ pẹ̀lẹ́ ẹnjìníà. báwo lára yín. àdúpẹ́ fọlọ́wọ́ ẹ ṣe gan. ẹ pẹ̀lẹ́ sà dókítà má bínú pé mo pẹ́ kí n tó dé látìgbà tí mo ti máa ń wá sí ibiṣẹ́ òǹtẹ́ọ̀ ni mo máa ń gbà wá so ó ní èmi àti my agent kan yẹn ṣe wá lọ wo apartment mi yẹn kí n lè fi save owó because owó tí mò ń san bẹ́ẹ̀ yẹn gan tó gbalé fún èyí ẹ̀ so ẹ má bínú sà. no no no. all right sir má padà wá wò okay. ìyàwó mi lẹ́nu yìí ẹ wò ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ibi kó má wulẹ̀ wá apartment kankan kó má bọ̀ lọ́dọ̀ mi kémi àti ẹ múra ju bẹ́ẹ̀ lọ ó yẹ kó yé yín. ẹ jìnnà ah, ah. jẹ́ ká dáadáa. aláfíà ti dé ẹ jẹ́ ń gbé sílé. aláfíà ti dé lórí ọ̀rọ̀ mi ẹ̀ ń dá alájọ jújù láàjù. mo gbà mo gbà. ẹ ṣe gan-an. dídé dídé dídé jókòó tó a fẹ́ sọ ṣe gan-an mo really appreciate orí tẹ́ ṣe fún mi ẹ ò gbogbo ibi táwọn ọmọ tí náà bá dé wọn máa bá láàánú pàdé. àmín jésù ẹ̀yin náà máa ráàánú gbà àmín jésù ah, mo mọ rírì orí tẹ́ ṣe fún mi gan-an. <laughs> ọlọ́run ọba ló lọ́pẹ́ ṣòyẹ tó rọ́lọ́run ọba tó ń wò yẹn kò ní sọ̀kalẹ̀ wá rìn dá lọ́wọ́ èèyàn náà ló máa rán sí wọn rí mi bí ìgbà tó yẹ pé èmi lọ́lọ́run rán sí ẹ ṣòyẹ gbogbo ọpẹ́ tó bá fẹ́ dùn fún mi ṣáà má bá mi dùn fọlọ́ ọlọ́run ló lọ́pẹ́ ẹ bá mọ̀ sọ sórí bínú ilé ìṣe tóbi tó yìí bó ṣe tó yìí kò síbi tó lè wọ́n bẹ̀ yes feel very free láti wọ anywhere anytime any day ṣe ti yẹ ẹ sìn ẹ wọ anywhere láì kanlẹ̀kùn láì <laughs> kanlẹ̀kùn. ẹ ṣe gan ni sá. gbàgbà gbogbo mo sọ pé mo fẹ́ kó free free délẹ̀délẹ̀ ṣó yẹ. Mm -hmm sórí gbogbo èmi ní sáà ẹ ẹ ṣùgbọ́n ó máa ń jẹ́ kíyàn ká gbogbo èèyàn nílé sọ̀rọ̀ ara ẹ̀ tán pè mí lórúkọ. bámi délé lórúkọ mi tó bá wọn ò lè fọnkin fáì ó lè pé bámi àfi kò ní bámi tèmi màá dẹ́ ẹ lọ nígbà tó jẹ́ àwa méjì làwọn àlùlé èmi tiẹ̀ náà ni. no problem sir. <laughs> kò sí kankan bẹ́ẹ̀. Ah, mo rò pé dọ̀tí wà bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ kò síbi tó lè wọ̀ nínú ilé anytime any day even yàrá mi jà wọlé láìkọ́ lẹ́kùn anytime kò bá jà ní pátápátá mm-hmm. kò bá jà àárọ̀ kùtùkùtù wọlé. Ah, ó ti yé mi sá. àmì mi ò kí wọṣọ sun. ẹ ṣe ní àwọn ìṣègùn ọ̀la ẹ̀ máa rí ilé tàfà. pariwo pé kí ni kí ni gbogbo nọ́ọ̀sẹ̀sì. Ah, kí ni kọ́ ló kí ló ṣe ẹ ti gbọ́. ẹ ṣàmọ nọsaramide nọsaramide pípalanta ọ oh, ni mo bá gbọ́ ń sìn pé wọ́n fi jẹ matron pé ọ̀gá fi jẹ matron ìgbà olóṣìdè oṣù mélòó ló ṣì lò ẹjọ qualification wo ló ní ṣé ó lọ ju nursing school ni ṣé ṣé ó ní qualification tó mi ẹ bó yọdún tí mo ti ṣe ń bíbà ẹ ọwọ́ àgbélé mi lórí ọgbélé mi lórí kò possible mi ò ní gbà ṣe ẹ̀yin náà rí pé nonsense lọ́gà ṣe mo rí pé ẹ̀yin náà ṣe wẹ̀ ẹ̀yin náà understand pé nonsense èmi náà ti sọ̀rọ̀ mo ti sọ̀rọ̀ ọ́nú lébà tí mo gbọ́ pé nonsense lọ́ ṣe ó ti bá fún ah ah ó dùn mí ó dẹlẹ́ dá mi. kí ni ṣé ìyẹn nìkan lẹ́yìn gbọ́ kò sí nǹkan tá a fẹ́ ṣe sí i torí ìkéde bá ní ká yẹrí a máa gbà bí ọpẹ́ Ọlọ́run máa jẹ nonsense ni ṣé máa di ní metron. ṣé ìyẹn nìkan lẹ́yìn rí ẹ rí nǹkan kan ìtẹ́yìn rí nìkan nìyẹn lẹ wá sọ fẹ́mi mẹ́wàá ń ṣẹlẹ̀ nínú hospital wa yìí ṣe rí Àràmídé metron àná ẹ má máa sọ metron mọ́ ẹ jẹ́ kí ẹ fẹ́ jẹ́ kí blood pressure mi kó rise mi ò dé láìkẹ́ nurse Àràmídé tẹ́ mọ̀ pé ẹ fẹ́ ká sọ̀rọ̀. má ṣe gbà nìyẹn Eh, wọ́n kò ti gbélé wa lórí náà lóòótọ́ ló bá wa ń bí wọ́n ti gbélé wa lórí kò sí nǹkan tá a fẹ́ ṣe bá ṣe gbà nìyẹn ṣé wàá rí tuntun tí wọ́n ṣẹlẹ̀ nínú hospital tí ò yẹ yín hmm. Arámìdé matron àti ọ̀rẹ́ ọ̀gá ẹnjìníà mọ̀ ṣe ríre. Hmm. ọ̀rẹ́ ọ̀gá ẹ̀rọ. ọ̀rẹ́ ọ̀gá kò pọ̀ síbù. <laughs> mo mọ̀ wọ́n tí mo sọ kò lè ṣẹlẹ̀ kò pọ̀ síbù fẹ́ra bíkíni ọlọ́run ò ní jẹ́ ògún ò ní jẹ́ ṣàngó ò ní jẹ́ in fact ẹlẹ́dàá mi gan ò ní jẹ́ mo ṣe pé nítorí anything o kò possible ni engineer ṣe máa fẹ́ arámìdé. ògùn tó ti jẹ́ tí ṣàngó ti jẹ́ kò possible. Ah. ọlọ́run ló tún fàṣẹ sí. ní kí ni kò possible ẹ má ti ṣe bá wọn sọ àbórí iye tó sọ fẹ́ burú ni ó ti possible. àbúrò yẹn tó ń sọ fẹ́ fẹ́ bàjẹ́ ni ó ti máa fẹ́ra wọn kò possible lọ́rọ̀ ní fẹ́ra wọn. ṣé ibi tí a ti sọ̀rọ̀ dé yìí ẹ̀ ń jẹ́ kí blood pressure mi kó máa rise mo ní patient kan tí mo wá mú paracetamol fún tẹ́lẹ̀ tí mo gbẹ́jọ́ dání tí ẹjọ́ tí ó kàn mí ṣe eré kọjá ẹ jẹ́ kọjá kẹ kúrò ń bí. ẹsẹ̀ máa sọ ọ̀rọ̀ nínú bẹ́ẹ̀ yẹn ẹsẹ̀ máa ní ẹsẹ̀ máa ní ẹnjìníà ó ń fẹ́ ra mi dé ẹsẹ̀ máa sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Ah, ẹ má gbé mi ṣubú ẹ kọjá. o ah, ṣe pé ẹni tì nù ọ kò síbù. sẹ́yìn bó fún ẹ̀yin fẹ́ kó fẹ́ yìn. ó tì kò ṣe bẹ́ẹ̀ kò kọ́ bọ́dá yóò gbọ́dọ̀ gbé actually tí tí màní bá máa fẹ́ anybody á fẹ́ irú èèyàn bíi tèmi náà chocolate tó portable tó ra kò tóbi kò kéré tó moderate tó fine á fi ara mi dé ah, ah ń sọ yìí. Hmm ẹ̀yin méje yàtọ̀ síra yín ẹ̀yin kúrú ìyẹn ga ṣé kúkúrú lọ́ fi ṣe ni ṣé ga height kí ni height ní ṣe pẹ̀lú nǹkan tá à ń sọ nílẹ̀ ọlọ́run ni jẹ́. ẹ wò ó nǹkan tí òye yìí ni pé wọ́n sọ yìí pé àǹtí arámìdé àti ìyàwó ọ̀rẹ́ ọ̀gá. wọ́n ní bákan náà wọ́n ṣe rí àfi bí ìbejì. wọ́n tó sọ bẹ́ẹ̀ fún irọ́ ńlá ọ̀làrámìdé ṣe máa jọ ìyàwó ẹnjìníà ah. possible kò possible ṣé yìí bóyá àwọn ẹnjìníà ni. mo rí pé mo rí wọn rí o mo ti rí wọn nu fọ́tò gbọ́n mo dẹ̀ mọ ọkọ tí mo rí kò pọ́sibọ́ lóhùn tẹ̀lé jẹ́ àyè mú kinní fún patient mi. a ah, má sọ bẹ́ẹ̀. observe pé láti gbà or a favorite, a variety. torí ohun tí ojú mi ti rí ah mo ti rìn káàkiri mo ti rí wàhálà lórí ọ̀rọ̀ ọlọ́kùnrin dé ó mà ṣe o Bámidélé kì í ṣe èèyàn bẹ́ẹ̀ yẹn o nígbà tí èmi àti Bámidélé jọ ń gbé bọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó àìrọ́mọbí nìkan ló máa ń fàjà láàrin èmi àti Bámidélé àmọ́ nígbà tí mo wá papòdà yìí tí mo di abara méjì tí mo di aráyé rọrùn ló ṣẹ̀wá yé mi pé gbogbo àṣìṣe mi nígbà ìwé ó fa ìrọmọ bí mi bá mi délé ó fẹ́ kó fẹ́ bá mi délé bá mi fún ní àyè kó mi ò rò pé ó máa ṣe é ṣe torí gbogbo tójú mi ti rí pẹ̀rọ lọ́rọ̀ ọkùnrin dé yìí ohun tó kàn kọ́ lọ́rọ̀ mi nìyẹn o pé màá lè ṣe tẹ bá mi sọ mo ti gbọ́ mo tẹ̀ ti rò dáadáa torí ẹ̀rù ló ń bà mí tẹ́lẹ̀ bí ajá ò bá rí ajá kì í dédé gbó ṣùgbọ́n wọ́n gbà ti ṣèlérí fún mi pé ẹ máa tọ́jú tí mo mọ̀ sí ẹ̀sìn. ṣíṣú ọmọ tuntun ṣe. chief or oh, engineer. Anything you feel like i like. the last time Ti màá gbàrú ẹ̀ látọ̀dọ̀ ẹ̀ jáde kó nulẹ̀ mi. àmì ìdílé mi mà ní. tó bá fẹ́ ìṣù jáde kó nulẹ̀ mi. bámidélé ti jẹ fọ mo ti gẹ́ẹ̀tì kan tó ń ṣẹlẹ̀ bámidélé ti jẹ fọ ah, mi ò ní gbà o mi ò ní gbà o gbọ́ bàbá ẹ̀ ta ọmọ jẹ mi ò ní wọ́n ẹ̀ nílò ẹ̀ nílò èmi mo lọ kó èmi mo lọ kó ah, ni mi ò gbà mi ò gbà mi ò gbà mi ò gbà ah, ah, bámidélé òde tó dé tó bámidélé. Bọ́lájí Bọ́lájí Bọ́lájí wọ́n ní ọ̀ ń bọ̀ ọ̀ ń bọ̀ àwọn wọn dẹ́ẹ̀dẹ̀ níjọ́ ni o sórí nísìn ojú ni a máa mú tó ṣé kò àti ayájú ṣé lásìkò yìí ló tún á yẹ kí Bámidélé kó ti múra kó tó máa ti wá obìnrin káàkiri àbúrò ìyàwó ẹ̀ nímọ̀ tó ń fẹ́. <laughs> bàbá o. n tí mo wí ọ pa bẹ́ẹ̀ ni ó pa mí lẹ́rìn bàbá àmọ́ ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe ròyìn ẹ̀. bó o lórí o. ọmọbìnrin yìí ṣe àbúrò ìyàwó bọ̀dá mi o. kódà ìgbà tẹ́mi náà ọkọ̀ tí mo kọ́ rí àbúrò ìyàwó bọ̀dá mi mo pè mo á bẹ̀rẹ̀ sí tẹ bọ̀dá mi nínú mo bẹ̀rẹ̀ ní arábìnrin òde kò yé sọmọ lẹ́yìn kódà àtọ́rìn wa ni. tí ọba wa rí bẹ́ẹ̀ tó ṣe pé bó ti wínú èmi kínní yìí o mo gbàgbọ́ pé ọmọbìnrin ń láti jákúdá àyà ni. <laughs> ọba kì í ṣàkúdá àyà o arábìnrin ilé ọmọ ilé kì í ṣe àkúdá àyà. wàá gbọ́ ní tí wọ́n sọ fún ọ yìí wọ́ báyìí sí sí. tó bá dọjọ́ wájú tó bá dọjọ́ wájú tọrọ ìbálẹ̀ lẹ́yìn tí wọ́n wá ń wí pé kinní kan kinní kan. tẹ́ ẹ bá pè mí èmi kinní n ò ní dání lóhùn n á dáhùn. bàbá alágbára Ọlọ́run kò ní sí wàhálà lé lórí àmọ́ dára ni àlè ní dáhùn. àmín àmín. ẹ lọ́ọ̀rẹ́ mi báwo ni ṣòwò ọ̀kẹ́ iṣẹ́ ń kọ́ àwọn Ọlọ́run ṣeun Olúwa ṣeun. Oh. èmi náà wà òkè àwa náà manage báwo dẹ̀ ni business everything wà òkè family nǹkan òkè ọlọ́run ṣeun. mo ní sẹ́wọ̀ ọ̀rẹ́ mi máa wọ̀ rí bóyá ọ̀la màá wù ẹ̀ màá yàwó ẹ̀ṣọ́ mo ṣe tó tẹ̀ kí ara ẹ̀. jẹ́ kí n bá ìgbé fún owó àbí ìbá. Rámídé Rámídé ẹ lọ Rámídé látọjọ́ ẹ̀ àwa náà ti mísẹ́ á mísẹ́ gan-an á ọlọ́run ṣeun ogún ti ṣẹ́ nìyẹn àwa gò lè wéètì láti rí ẹ ó ṣé ó ṣé ó ṣé ọ̀rẹ́ mi ṣebí nọ́mbà rẹ̀ àwa náà máa pè ẹ́ á ọlọ́run ṣeun á lè wéètì all right àwa náà máa kẹ́ ó dàbọ̀ ó dàbọ̀ ó ṣé. Ah, látọjọ́ ẹ̀. ó ní nǹkan tó sọ bébì náà nìyẹn. ọlọ́run ò mà ṣe o àmú ah, máa bá yọ o so Àràmídé ti di full housewife báyìí. ó bá dúpẹ́ o ọlọ́run ò mà ṣe o àti tóbi lọ́lọ́run. Àràmídé ah, ọlọ́run ṣe é eh, mi lè gbé tẹ̀lé mi. Ah. jambolo bolo jabalaba jambolo jambolo jambolo baba. kọrin mo ti ń wojú yín pé kí lẹ tún gbé yọ yìí ah, bàbá ẹ bá mi padà ìlórí ọgbà kí ló kàn mí pẹ̀lú yẹn ah, ah, ó mọ̀ mí tẹ́lẹ̀ o kò sẹ́ni tí ì mé kó àbẹ̀lẹ̀ ló rè. ẹ pádànù dáadé ẹ sọ pé èèyàn lè sọ pé kinní kan ṣebí ìyàwó Bámidélé bá ṣe pádànù nìyẹn ẹ̀dẹ̀ lórí ẹ̀ lé ń báyìí náà ni ẹ̀dẹ̀ pọ̀ fọ̀ mí ó dẹ̀ kú kò lè sí kan tó ṣẹlẹ̀ látàdẹ̀ ń wọ́n mi lé lórí ni náà ẹ ṣe lè dàrú ẹ pẹ́ ọ̀fọ̀ mí nìkẹ́ pa ó dà pé èèyàn ràn ẹ pọ̀ fọ̀ mí ká pádànù consequence kankan ò tiẹ̀ lè ṣẹlẹ̀ mọ́mọ́ra mi ẹ má wọrí ẹ bá mi pa orú ẹ mi kó sì fàyè ilẹ̀ fún mi kó jẹ́ kí n ráyè gbé ẹjọ́. ojú bẹ́ẹ̀ mm. kí n mú jẹ kí n tún mú jẹ eléyìí kí n ní kọ́ ọmọ ṣe òṣè wọ́n ní kọ́ ọmọ ṣe òṣè òṣè tán òṣè tán ó ti wá buwọ́ lọ́wọ́ ó buwọ́ lọ́wọ́ wọ́n ní kọ́ ọmọ ṣe òṣè wọ́n ní kọ́ ọmọ ṣe òṣè òṣè tán ó ti wá yí ọ lọ́wọ́. Tambolu jabalaba, tambolu, tambolu jabalaba, tambolu, tambolu. 哦，雪，哦雪。 tẹ̀ ń wò yìí ah látìgbà tí mo ti ń pọ̀n ká mo dúpẹ́ o pé ọkàn rẹ̀ wá balẹ̀ ọwọ́ aríbùdókọ̀ ayọ̀ èmi nínú mi dùdù bàbá mi ó ṣe mo dúpẹ́ nǹkan rẹ̀ ò ní bàjẹ́ ọlọ́run máa bá ń sọ ọ. màámi ẹ̀yin ní kọ́kọ́ nínú yín dùn léni o ojú tó rí ibi tí ò fọ́ ire ló kù tó fẹ́ rí o. Mm. <laughs> ṣe rí <laughs> ohun kan wà tí mi tí ìrántí sọ fún yín ni pé mo ti wà nínú oyún oṣù méjì báyìí. o ti lóyún báyìí ah! ọlọ́run ó ṣe wo ẹ mọ bá ń dúpẹ́ lọ ọlọ́run pásítọ̀. bàbá yẹn ló ń ṣiṣẹ́. Ah, ọba ara tó o dúpẹ́ o ọlọ́run ṣe wo. ọlọ́run àtúbọ̀ jẹ́ kẹ́pẹ́ fún wa. àmín. ẹ ní fojú sunkún wa. àmín. ẹ túbọ̀ jèrè wa. àmín. lágbára ọlọ́run ẹ wo pásítọ̀ èmi ò ní parọ́ fún yín nǹkan yẹn kan péré lèmi ń dúró de báyìí tí mò ń múra fún gidigidi mo fẹ́ ṣe ìgbéyàwó káyé gbọ́kànrún mọ́. <laughs> ọ̀kàrè bàbá mi ò ṣe mo dúpẹ́ sórí tó bá ti yéégún tí ó ti yọ lọ́rẹ̀ tèmi náà wọ́n wàá pè èrò débi pé ẹ mọ̀ pé níyà kan. ìyá wa ohun tó ń dùn yín nínú ò ní bá yín nínú jẹ́ ẹnjìníà síwájú ohun gbogbo ẹ jẹ́ ká gbàdúrà ìjẹ́ olúwa àwa gbé ọ̀gá nínú ẹbí yìí olúwa gba ọpẹ́ wa. àmín ní ìsopọ̀ mímọ́ yìí tí o sì bá wa fi ọlẹ̀ ayọ̀ sí olúwa gba ọpẹ́ wa. àmín ẹ̀rí máa mú ìdílé yìí tẹ̀síwájú. àmín o. jésù máa mú ìdílé yìí tẹ̀síwájú. àmín àmín àmín o. gbọ́ aláṣẹ ọ̀run. àmín gbọ́ ẹni tó lóhùn. ní ìgbẹ̀yìn ohun gbogbo kí a lè yìn ọ́ jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ìyá wa nígbà tí mo ń gba àdúrà lọ a fi ìṣípayá kékeré kan hàn mí ẹ̀yin ni a sì mú mi rí nínú ọ̀rọ̀ ìrìn àjò arábìnrin tí à ń wò ní ìkàlẹ̀ yìí àwọn ohun kọ̀ọ̀kan kan wà tẹ́ ẹ ti ṣe ní ìgbà ìmọ̀ tí ẹ sì fi da ìrìn àjò arábìnrin ti tẹ́wọ́ gbà èmi ni mo wá pọ̀n títí títí tọ́lọ́ fi pé kó dàgbà nígbà tó wá adijọ́ kan mo wá jáde tèmi ládé adé ò tí ó ibi ìjọsìn o. báyé bá ń rojú ẹ̀mí àwí pé Elédùmarè ò ṣeun ṣeun ṣeun bí bàbá ń rojú. ti lọ mo tún ti bọ̀ òmíràn tún lè yí mo tún lọ mo tún ti bọ̀ o ilé obìnrin èpẹ́ ṣú ilé obìnrin mo tún lọ mo tún ti bọ̀ o ilé obìnrin èpẹ́ ṣú ilé obìnrin èpẹ́ ṣú àsìkò mi jẹ́ kó